akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba aláàkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. alhamdulilahi alladhi biyadihi tadbiru al-umur khalaqa kulla shay'in faqaddarahu taqdira jalla jalaluhu wa taqaddasat asma'uhu. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقف ولو أبا الله أبا ó jẹ́ pé òun ni wọ́n ń darí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sẹ́dá gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wa pátá ọlọ́run bá ti mọ̀ ó ti ní kán kọ́ọ́lẹ̀ ọlọ́run bá aláàánú ó mú ṣẹ básìkò bá ti tó nǹkan náà ó sì máa ṣẹlẹ̀ bóyá láburú àbí dáadáa abẹ́lọ́ nínú àánú rẹ̀ pẹ̀lú agbára ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run mọ́sàá ìṣàánú wa. ọba yìí dá gbogbo ẹ̀dá tán ọwọ́ alẹ́ kádàrá mọ́ wọn la kádàrá ńlẹ̀ mọ́ gbogbo tọ́dá yìí òun náà ní ìrìn àjò rẹ̀ nílé ayé wá gbogbo tí ó ṣẹlẹ̀ pátá ọlọ́run ò tí ì wa tó ti kọ kádàrá nígbà tó wá dá wa tán kádàrá yẹn ni ọmọ wa lò wa láti bá ti dáyé tá gbogbo tí wọ́n ti ń ṣẹlẹ̀ sí wa ọwọ́ àánú kádàrá wa ẹni kọ kádàrá náà lọ́lọ́run bọ́yá oore ni àbáburú bọ́yá ìdùnnú ni àbíbànújẹ́ tí ó bá sínú àkọọ́lẹ̀ kò ní ṣẹlẹ̀ ọlọ́run ọba aláàtọ́ wá kọ́ wa sínú àwọn tí ó máa jẹ́ mùsùlùmí òdodo orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run sì yàn ní mùsùlùmí lọ́gá oore kò sí oore kan tó tó kọ́lọ́run sì yàn ní mùsùlùmí ọlọ́run ọba aláàtọ́ wá ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa nígbà tá àti ìdáyé tó ti kọ́dúkọ wa sínú àwọn tó máa jẹ́ mùsùlùmí àná ọlọ́run lé wa bá o dépò tá a béèrè ọlọ́run wa bèọ́ àánú náà mọ́sàjọ́ bá wa dálì kìyàmà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sàjọ́ wa lórí rẹ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadé ní ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'ani àtàdísì súnà nábì náà lọ dáadé lójú ọ̀nà tó yẹ máa ń tẹ̀lé gbogbo tí wọ́n bá ti gbé kalẹ̀ fún wa lẹ́sìn tá a bá tẹ́lá kọ́ọ́lẹ̀ fún nínú Al-Qur'ani kọ̀sákọ́ọ́lẹ̀ nínú àdísì àyíkú ẹlẹ́sìn bídíà làá máa ń ṣe kíni ní là á máa ń pè ànábì ní gbogbo bídíà ànú ni o abẹ́lẹ́ nínú ànú rẹ̀ ọlọ́mọdé àwọn oko ànú ní tí wọ́n ní ká gbéyẹ̀wò òun náà ni àtàtọ́ yoro àníwá òhu wàhátọ̀rọ̀ àtàtọ́ yoro àníwá òhu wàhátọ̀rọ̀ superstitions kí ni wọ́n pè ní tàtọ́ yoro nínú èdè Lárúbáwá ẹ̀yọ́ mayami wọ́n mú látara tọ́ìrì ẹ̀yẹ kì í wá sí pé ẹ̀yẹ nìkan ni wọ́n fi ń ṣe tàtọ́ yoro gbogbo tí wọ́n bá ń fi ń ṣe tàtọ́ yòrò yóò máa wà lábẹ́ ẹyẹ nítorí ẹyẹ ní ìpìlẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àtàtọ́ yòrò ẹ̀rí superstition tó ní káwá sọ̀rọ̀ lélẹ́rí ẹ̀yọ́ máa yá mi gbogbo apáta iná alágbọ́dọ̀ lọ́lẹ̀ gbáradì látara àwọn ìgbàgbọ́ oríṣiríṣi tá a bá nílẹ̀ nínú wa wọ́n ní àtàtọ́ yòrò ìyá أو المسموعات أو الشهور أو الأيام والأزمنة هنا نكي كي يولين كاكا àbí kéèyàn gbọ́ nǹkan kan kéèyàn wá máa fi nítorí yẹ kó máa fi dájọ́ aburú tí ó ṣẹlẹ̀ sí àbí kó máa fi tí ó gbọ́ kó máa fi dájọ́ aburú tí ó ṣẹlẹ̀ sí tàṣà òmù èrò burúkú ni nígbà míì àwọn èèyàn máa fi àwọn àsìkò kan ipe àsìkò yìí àsìkò burúkú ni a gbọ́dọ̀ nǹkan rí mẹ́ tá a nǹkan ẹni wọ́n máa bàjẹ́ ipe aburú ọ̀sẹ̀lẹ̀ sáwọn nígbà míì yìí máa ń jẹ́ pé ìlú òun ni wọ́n máa fi ń ṣe tàṣáhùn ipe ìlú tó ń wà yìí òun lọ́fà táburú báyìí fi ń ṣẹlẹ̀ sùn ẹ̀rí alladhi ma anzala Allahu bihi tọ́lọ́wọ́n bá sì sọ fún wa bẹ́ẹ̀ táà àwọn ọmọ èèyàn náà labẹ̀rẹ̀ sí máa gbèrò rí yẹn káàkiri pẹ̀lú àpẹ̀kọ àṣetánì àtàtà yòrò yìí ṣírkùn asùgàr ọjẹ́ ẹbọ kékeré tọ́jẹ́ pé ọlọ́run ọba aláwọ̀ fẹ́ ká ní lẹ́mìí àgbọ̀dọ̀ pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ onítọ̀ wọn wọ kó tó wà lè jẹ́nà ẹbọ kékeré la yukhalladu fi nnar wala yukhalladu sa'ibuhu ẹni bá ṣẹbọ kékeré dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní fẹ́ríjì kò ṣẹbọ kékeré àtẹbọ ńlá tán máa ń fẹ́ríjì yàn lọ́rùn ẹnu ìyàtọ̀ tó wà ń bi ẹbọ ńlá àtẹbọ kékeré ni pé ẹbọ ńlá èèyàn pẹ́ nù lágbére kò ní jáde ńbẹ ẹ̀ẹ́dẹ́bọ kékeré tọ́nà bá èèyàn níyà lásìkò tó bá wù yọ padà mú yàn jáde aláàfin ẹni bá ṣe bọ́tọ́ bá fi kú òun ní fẹ́ríjì wọ̀nyá ti fi rúmá dún náà dáadé kẹlìmọ̀ ìyàṣá bẹ́yẹn bá wá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sí ẹbọ òun lè fẹ́ríjì lọ́rùn àbẹ́bọ òun lè fẹ́ríjì ẹbọ wá pín sí méjì kékeré àti ńláńlá èyí tá a pè ní kékeré yìí yóò mú yàn wọná bẹ́yẹn bá tó bá kọ́ tó kú òun náà ni superstition, ká máa nígbàgbọ́ lérí àwọn àṣà kan tá a bá àtàwọn ìwé tá ń kà nípa pé bẹ́ẹ̀ bá rí nǹkan báyìí ń dájọ́ nǹkan báyìí bẹ́ẹ̀ bá ti gbọ́ nǹkan báyìí ń dájọ́ nǹkan báyìí tọ́jẹ́ pé ọlọ́run bá àlá ọlọ́run sọ kalẹ̀ fún wa bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi àtàwíìdù kálẹ̀ nígbàgbọ́ sí ọlọ́run bá àlá huwa a'zamul ibadati ẹ̀dí alọ́lẹ̀ ìmọ̀ kó náà ló tóbi dùn nínú àwọn ìjọsìn tá a òpó àárín gbogbo islam tó jẹ́ pé tó bá ti wó gbogbo ìbádà tó kù ti wó kúlẹ̀ ìbádìí alladhina amanu yuqimus salah ọlọ́wọ́ bá ní ẹsẹ̀ fáwọn tán gbàgbọ́ ẹni ká máa kírun wọ́n kọ́kọ́ gbàgbọ́ náà ká tó máa ṣe kíni ká tó máa kírun ajẹ́ pé tàrí ilẹ̀ àkọ́kọ́ ẹ̀sìn ọkàn ló sì wà òun náà ọlọ́run nìkan ló gbọ́dọ̀ gbàgbọ́ ọ gbọ́dọ̀ gbà nǹkan mí gbọ́ nínú ìgbàgbọ́ òun náà ni alimanu bil qadar kó gba kádàrá rẹ̀ gbọ́ wípé gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí ọ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ní tó ṣẹlẹ̀ sí ọ láburú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run kọ́ fún ọ ni jìbìrìlì ó lè bá nàbùwà muhammad sallallahu alaihi wasallam ó ní akhbirni anil iman onírẹ̀ muhammad sàlàyé fún mi kí náà ń pè nígbàgbọ́ anábìnrin àtúnmìnà billah ọgbà aláàgbọ́ ni wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir ọgbà màláyíkà gbọ́ ọgbà òjíṣẹ́ gbọ́ ọgbà tẹ́lá gbọ́ ọgbà jálè kìámà gbọ́ kí ni ẹlẹ́kẹfà jama wọlùkọ́dàr ọgbà bá a ṣe ṣètò ayé bá a ṣe lọ́ọ̀yà bá a ṣe lọ́ọ̀dà níta pín fún ọ nítọ́ jẹ́ àti nítọ́ ń jẹ́ alùkọ́dàr bọ́lọ̀ ń lẹ́yìn náà ètò tó ní fún ilé ayé pé nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ òun náà ń pè ní kádàrá jàmá bọ́ọ̀ bá ti gba kádàrá gbọ́ ò ti gbọ́ ọlọ́run gbọ́ wàlùkọ́dárì khairihi wa sharrihi ọwọ́ pín sí méjì kádàrá yìí ti máa ń dùn nínú àti èyí ti máa ń ba nínú jẹ́ nǹkan mélòó lọ́wọ́ bá aláàánú yọ̀ máa ṣẹlẹ̀ sí wa nílé ayé sìn nínú kádàrá wa àmọ̀ sunkún láwọn àṣekùn kan

wọ́n makhluqatillah kádàrá ọlọ́run àti ntọ́lọ́ndá àwọn méjèèjì wọn ò wà papọ̀ kọ̀kanra wọn gbogbo ntọ́lọ́ndá wa khalaqa kulla shay'in faqaddarahu ọlọ́run ni mo dá gbogbo nǹkan tán èmi ọlọ́run bá ni mo wá ṣètò bí òṣèṣẹ́ mi ẹ̀ òun ọ̀lágbára nínú kádàrá bóyá kó fa oore fún yàn àbí kó fa aburú fún yàn ọlọ́run Allah nìkan lọ́ba tí máa ń dáyàn wò òun nìkan náà lọ́ba tí máa ń ṣínà fún yàn ọlọ́run ni ma asaba min musiba ọlọ́run ní gbogbo mùsíbà tó bá bá yín illa bi idhnillah ìyọ̀ǹda ọlọ́run ọba ló ṣáájú o ọlọ́run ló yọ̀ǹda bẹ́ẹ̀ gbogbo ń tí ọlọ́run dá kò lè yọ̀ǹda kábúrú ṣe yín kò lè pàṣẹ kábúrú ṣe yín ọlọ́run illa bi idhnillah gbogbo tó bá ṣẹlẹ̀ sí inú ayé yín ọlọ́run ọba ní ọlọ́run ló yọ̀ǹda bẹ́ẹ̀ èmi mo pàṣẹ bẹ́ẹ̀ èmi mo ní kó máa ṣẹlẹ̀ wa man yu'min billah ẹni bá wá gbà lágbọ́ yahdi qalbu wa fi qira'a yahdi qalba ọlọ́run ọba ó fi mọ̀nà ọlọ́run ó fẹ́ ẹ̀mí rẹ̀ mọ̀nà àbíká ní ẹ̀mí rẹ̀ ó mọ̀nà ilẹ̀ ní káyìrì ọlọ́run ó fi lọ́kàn balẹ̀ ẹni bá ti gbọ́ ọlọ́run gbọ́ wípé ìtódélẹ̀ yìí kádàrá ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ojú oyè wọn sọ́tò tagabun ayé ẹlẹ́kọ̀ọ̀kànlá ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa ẹ̀ẹ́dí kádàrá yìí eréṣẹ́ méjì ni òun náà ní nǹkan dáadáa àti aburú àtàtọ́yò àtàtọ́yò ìpìlẹ̀ rẹ̀ òun náà ni káwọn alárúbáwá tán bá fẹ́ jáde lọ sí traveling àbí wọ́n fẹ́ lọ́kọ wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n wá kó ẹyẹ lọ́wọ́ ẹyẹ wọ́n mú ẹyẹ lọ́wọ́ wọ́n wá jù lẹ̀ tí wọ́n bá ti ju ẹyẹ yìí lẹ̀ tó bá ti lakọ́ ọ̀tún ìrìn àjò yẹn yọ̀ da tẹ́yẹ yìí bá ti lakọ́ òsì ìrìn àjò oníṣẹ́kíni kò ní da àbí bẹ́ẹ̀ sì kọ́kọ́ kan jáde ńlé ń jáde ńlé báyìí ẹyẹ tó bá kọ́kọ́ rí tó bá rí tó gbapọ̀ ọ̀tún lọ ìrìn àjò ọ̀dà inú rẹ̀ ọmọ dùn yẹ̀tàfà àl àbí kí ẹyẹ yìí kọ́ gba akóòsì lọ tó bá ti gba akóòsì lọ yẹ̀tàṣà àm inú rẹ̀ ọmọ bàjẹ́ yóò máa sun ẹkún pé ha ìrìn àjò yóò ní da òun ọ̀lọ́mọ́ o gbogbo ohun tó fẹ́ lọ lè ṣe bó ṣe kọ́ pàtàkì tó yọ padà sílé yọ máa lọ lè sunkún a ní tòun ti bá wọn àwọn bàbá bàbá tàwọn wọn ní bẹ́ẹ̀ yẹ bá ti la akóòsì wàhálà ni eléyìí ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá náà wọn níbẹ̀ máa lọ tó bá fi ẹsẹ̀ òsìkọ́ ibi tí lọ kò ní ṣe kí kò ní dáa tó bá fẹsẹ̀ ọ̀tún kọ́ ibi tí ń lọ ní yọ̀dà níbẹ̀ ńlẹ̀ yorùbá wọn ní bẹ́ẹ̀ bá ń lọ bí òwú aláǹtakùn tó bá ti ta mọ́ọ̀yàn la a jẹ́ pé èèyàn ti ní ìṣòro nínú ayé nu wàhálà ń jábọ̀ nìyẹn fìtínà ń bọ̀ nìyẹn àdéhùn ńlá kan ti ṣe kí ni ó ti ṣẹlẹ̀ sí yẹn wọ̀mínà alibúmá òun náà ní ká máa nígbàgbọ́ pé bí ẹyẹ kan tó bá ti ké lókè ilé wọ́n máa náà náà ra'isul bayti nafsa baálé ilé ọmọ wa máa pín ogún rẹ̀ kalẹ̀ yóò sì máa túfọ̀ ara rẹ̀ fáwọn fámìlì aníṣẹ́ gbọ́ ẹyẹ tó ké lókè lánàá nígbà tó ti ké yẹn adé pé òun ní pẹ́ tó mú fi jáde láyé àwọn eléyìí ni wọ́n ń pè ní superstitions ni wọ́n ń pè ní àtàtọ́ yòrò nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ miami ta ló fún pé kò ní pẹ́ kú àlìbẹ́yìí ìtọ́pamá kò sẹ́ni ọmọ kò sẹ́ni kankan tó mọ̀ sẹ́mi pé gbogbo àwọn spasitations yìí àwọn bàbá kan ló gbé kalẹ̀ fún wa nílùú kọ̀ọ̀kan ni wọ́n sì ti ní tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ìyá kan náà gbé kalẹ̀ fún wa àṣàlú kọ̀ọ̀kan ni àwọn òwo ni wọ́n sọ bẹ́ẹ̀ wípé bó wà láǹtakùn bá ti ta bí ọ àṣetì ni ta ló sọ bẹ́ẹ̀ ta ló mọ ẹ̀ ẹ̀ ìtí ọ̀sẹ̀lẹ̀ lọ́la ọlọ́ni innamal ghaibu ọlọ́run bá níṣẹ́ ẹni tọ́pọ̀ àmọ́ ẹnì kankan mọ́ lẹ́yìn wọn ọlọ́run kul la ya'lamu man fi samawati wal ardi al ghaiba illa Allah ọlọ́run bá ní kò sẹ́nìkan nínú sánmà kò sẹ́nìkan lérí ilẹ̀ tọ́pọ̀ tọ́pọ̀ àmọ́ lẹ́yìn èmi ọlọ́run ọba Allah nìkan ló mọ̀ kí ló wá dé tọ́ wa ń fi ẹyẹ tó rí tọ́ wa fi ń dájọ́ aburú tí ó ṣẹlẹ̀ sọ ta ló sọ̀rọ̀ yẹn fún ẹ lẹ́yìn náà ẹ̀yàn màyá mi ẹ̀ rí kẹ́bù ó ṣẹlẹ̀ àbí kò sí lára ń taari kò sí lára ń ta gbọ́ ọ̀dọ́ ta ló wà jama Allah tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo àwọn ìgbàgbọ́ yìí o ní jẹ́ ọmọ ṣẹlẹ̀ sí ọ nínú ẹ̀mí rẹ̀ o ní gbàgbọ́ ọlọ́ni aláàláwò kọ́líkù wà ámúrú ọlọ́wọ́ bá níṣẹ́ ní gbogbo tí mo dá èmi náà mo dá wọn ṣe wá rí àṣẹ àṣẹ kápàṣẹ kí nǹkan ọmọ ṣẹlẹ̀ sí gbogbo tí mo dá láhùú ọlọ́run mi nìkan náà ní pàṣẹ aláàlẹ́ wọlé kálíkù wọlé àmọ́ ọ wà darí ọ̀rọ̀ rẹ sọ́dọ̀ ẹni tó dá ọ aláǹtakùn kọ́ dá ọ ẹyẹ kọ́ dá ọ. ànílé tẹ̀síwájú jù báyìí lọ léni lórí ètò ètò yín alìdáyà Islamic Ramadan program tẹnu fàdílà Sheikh Kamaldeen Yunus Akorede hafiza ulaw ta'ala war'aw títí tá a fi pàdé àkírà wa ń